pẹ̀lú láti mọ́ rìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà ni àtìbáàbò sàlámà ti sọ́dì àwọn okùn àwọn ọ̀nà àbáyọ ní ẹ̀mọ́ fi ń jẹ́ kí èèyàn ní okùnfà kí gbáyọ̀yì ọjẹ́bi kí ó gbòòrò tó fẹ́ سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله وصلى الله على محمد وعلى آله وصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما وجلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوا اتسواجتي أتموي àfi gbogbo ẹ̀ àfi jẹ́rẹ̀bẹ̀ sí Allah subhanahu wa ta'ala ó ṣe wá ní ẹni tí ó wúlò fún àwùjọ tí ó gbóntà wá ń ṣe náà tí Allah subhanahu wa ta'ala tí ó jẹ́ kí ó sàǹfààní fún wa láyà tí lákìyàmà tábà nẹ́bí wọ ilé ọlá ilé ọlá tàbí nínú àwọn ẹni ìyọnu àjẹ́nà ọlọ́kọ̀ fi ṣe ìṣẹ́rí ti fẹ́ni kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa ní ọjọ́ ìjẹjọ́ pàtàkì kéèyàn ní ìgbáyà tọ́fẹ̀ tọ́mọ́ tí ò ní ní àwọn ẹ̀gún nínú rẹ̀ a ti sọ fún wa bó ṣe pàtàkì tó kódà pé èèyàn ní wàlìjẹ́nà àyàfi ẹni tí ọlọ́mbá ní kó ní salamatu sọ́bìr ìgbáyà tí ó fìrì a sì má pẹ̀rẹ̀ wá fún wa nínú àwọn láti bẹ́ńbẹ̀ a má pẹ̀rẹ̀ wá fún wa lára ẹni tó ga jù nínú ẹ̀dá tọ́lọ̀n fi lélẹ̀ fún akọ́kà mọ̀ tẹ̀lé anábíwa muhammad sallallahu alaihi wasallam bákanáà àpẹẹrẹ òdó lọ́dọ̀ annabi arínà àwọn sọ̀hábà náà kọ́dàtà annabi júwe pé ẹnìkan yíyọ nísìn ọmọ aljanna ni nígbàtẹni yọ yíyọ báyìí wọ́n rí bó ṣe múra nínú ròyìn rẹ̀ náà hadithi pẹ̀lú wọn ní irùngbọ̀n rẹ̀ pọ̀ irùngbọ̀n yẹn kán fún omi omi àlùwàlá ó sì kó bàtà rẹ̀ lọ́wọ́ òsì débi pé ọ̀kan náà sọ̀hábà wa tẹ̀lé pé àà ẹlòmí ọ̀yọ́ lẹ́yìn lágbájá sóun náà wá ní ọmọ àlìjẹ́mẹ̀ta níbi ń sọ tó jẹ́ pé ó túmọ̀ pé náà àkọọ́lẹ̀ pé tá a bá ń pa àwọn kan bẹ sí àníbìsọ̀lá ọ̀sọ́lá tó ní ọlọ́run fún wọn níwèé ẹ̀rí àlìjẹ́mẹ̀ láti ayé yàtọ̀ sáwọn tó kọ́ wọn gbajúmọ̀ àwọn míì náà tún pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé lágbájá ọmọ àlìjẹ́nà ni lágbájá ọmọ àlìjẹ́nà ni ẹni yìí tẹ̀lé lọlé gẹ́gẹ́ àkókò wa owó ogbó ọjọ́sìn rẹ̀ ó súndọ̀ rẹ̀ lọ́jọ́ kìíní jọ́kejì jọ́kẹta wà rí pé a ah, kò sí jùṣẹ́ tí àwọn yòókù náà ń ṣe lọ ọwá padà béèrè lọ́wọ́ rẹ̀ ènìyàn ni a ah, wọ́n tó ṣẹlẹ̀ ní pé òun ò ní ẹnìkan kan núrí jọ́tọ̀hún ti ń bẹ òun ò sì rẹ́nìkan kí kọ́ dáa fún kọ́ ọmọ orúkún ẹgbẹ́ kọ́ bàjẹ́ fún a ah, sọ̀hábà yìí wá sọ fún pé ó ní abájọ tọ́rọ̀ rẹ̀ fi rí bẹ́ẹ̀ báyìí lànà sọ ń parẹ́ báyìí lànà sọ ń parẹ́ afáwọ̀ anes òun lẹni tí ń sọ fún sọ̀hábà yẹn bẹ́ẹ̀ òun lọ́wọ́ sí pàtàkì tó lọ́dà níbi anes náà ti nípò tó lọ́lọ́ ọgbọ́lùdé kí mo fẹ́ wo iṣẹ́ ẹ̀rí tí lágbàjá ti tọ́nà fífi ní ọmọ àlìjẹ́nà ni ọwà ni tọ́ ajẹ́ pé kìí ṣe pé sọ láti ló ń ṣe jù wá lọ kìí ṣe páwẹ̀ ló ń ṣe lọ́gbà jù wá lọ ṣùgbọ́n ipò tí wọ́n dé nínú fífúrí igbá rẹ ní tiwa ò débẹ̀ àti rẹ fi mọ́tò níbi ìṣe màkàrúrù níbi ìdínimọ́nú níbi ìdẹ́gbẹ̀ àwọn èèyàn kódà àfáwà fẹ́ islam tẹ̀míyà wọ́n ní ọ̀rọ̀ àfáwà abdullahi ibn amri fún ẹni yẹn nínú ọ̀rọ̀ yìí àdídà àfáwà náà sílọ́gbà díìsì wá ṣùgbọ́n tó tẹ̀lé ni ẹni tí a ń sọ yìí wọ́n ní wá sọ pé ha kí ló dé tí iṣẹ́ islam ní ohun tó fà tẹ́ni yẹn fi débẹ̀ ni pé táfà abdullahi ibn amri sọ nípa ọ̀rọ̀ yẹn ni pé ha ohun tó gbé ọ yẹn òun náà ni pé fífẹ́ ẹgbáyà àti ẹ̀ tún yàtọ̀ sí tàwa àyókù tàwa àti ilé ọba lákòótí ọ̀rọ̀ àtàfẹ́lẹ́ ikọ́ jẹ́ ìlétìró fún àpẹẹrẹ tá a mú wá lẹ́yìn tànẹ́bì ní ọjọ́ ìjẹjọ́ ní kí ó ń pé àwọn sọ̀hábà nẹ́bì náà bẹ́ẹ̀ náà ni wọ́n rí ṣùgbọ́n àmọ́ jura wa lọ níbi gbígbàyè ìgbàyà wa bàtà tí wàá mọ̀ báyìí ohun tó pàtàkì ni tó jẹ́ pé a ti mọ̀ pé inú alèpé ọ̀kẹ́ nú tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà táàfi wà jẹ́nà iná ẹni sàlámàtò sọ́dẹ̀rẹ̀ wà torí pé ẹni tí wọn ní ra àánú ọlọ́run kò sì ní wà jẹ́nà àyàfẹ́ tó bá padà Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tí ó fìrì tí ò ní kínníkínní ọmọ làkejì pé kọ́mọ́ dáa fún lágbájá orí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ bọ́ so gbogbo àwọn nǹkan yìí wọ́n náà mọ̀ yà sí gbàmọ̀ yà sáwọn ní ọ̀dọ̀ rẹ̀ àkínwá làwọn òkùnfà tó ra sọ fún wa pé ìyẹn mọ̀ ṣiṣẹ́ rẹ̀ èmi náà fẹ́ dẹni rí mo fẹ́ kí n nírú ọkàn bẹ́ẹ̀ èyí ó tẹ̀lé ní ara rẹ̀ wọ́n nínú àwọn sẹ́tààtì lórí eléyìí nǹkan àkọ́kọ́ nígbàtà ti mọ̀ pé okùnfà oríire ni kígbà ìyàwó ọ̀fẹ́ táì ti mú wá ní òròyìn ànábì fún wa sallallahu alaihi wasallam òun náà ni husnu silla lillahi ta'ala òun náà ni ká ní ìbásopọ̀ tó dáa pẹ̀lú Allah subhanahu wa ta'ala ká ní connection pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìwá ní ìbásopọ̀ tó dùn tọ́dá pẹ̀lú Allah subhanahu wa ta'ala yóò jẹ́ pẹ̀lú mọ̀tẹ̀ láwọn àṣẹ rẹ̀ kákọ́ fún wa lápẹẹrẹ kan bàtà níbi sallallahu alaihi wasallam tó ń júwe ohun tí ń jẹ́ àsọ̀láàtù fún wa wọ́n lè rí sọ̀láàtù yóò iya sillatun bainal abdi wa rabb òun ni connection ń lókun tó so ń gbà tá a àìkúta bá ti yin ọlọ́run ọba lọ pé alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin báyìí pé connection yẹn ti dé tí ò sí nǹkan tí ọjà ń bọ́ lálọ́ ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in nísọ bíi pé òun wò mí ń wò torí pé àdá òsì pa ti wà connected lásìkò gbà tá a ti wọnú sọ̀láàtì pé ọ̀kan lélẹ́yìn bẹ́ẹ̀ ṣùgbọ́n afẹ́ṣe sọ láti gbogbo àwọn ṣẹ́ tó jẹ́ pé àwọn fi sopọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala báyá dídẹ dípọ̀ gbogbo àwọn ṣẹ́ yìí ó bùkátà nǹkan kan nípìnlẹ̀ tó jẹ́ pé connection wa ìlásopọ̀ tó dáa pẹ̀lú Allah subhanahu wa ta'ala kámọ́ ṣe sọ̀rọ̀ kámọ́ ṣe gbogbo ẹ̀ a kò lè a lè àchífù àsopọ̀ yẹn tàbá ní nǹkan ẹyọ kan ẹ̀yọ̀bọ̀ sọ kọ́kọ́rọ́ kékeré tó ṣe kíni tọ̀gbẹ̀yìn àjájẹ́ tó pé òun nìpìnlẹ̀ gbogbo ohun kí ni kí àkọ́kọ́ náà òun náà lábẹ́ usnu sunna billah òun táà fi ni òun náà ni pé ikhlasu niyya lillahi ta'ala fi kulli amalin yataqarrabu ila Allahi azza wa jal á jẹ́ kí àníyàn wa kó pegede kọ́ láti sùn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala torí Allah subhanahu wa nìkan táà ní ròkàn pé lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àátún fi ń wá nǹkan kan míì lọ́dọ̀ ẹlòmíì bayayala káwọn kan lè yìn ní wọ́n lè ní kí mo ṣe tọ́ dáa jù àbí torí àǹfààní ayé kan tó bá jẹ́ fẹ́ sìn iṣẹ́ tàà fi súnmọ́ ọlọ́run àmọ̀ sí nítorí rẹ̀ nìkan tó fi jẹ́ pé nínú àwọn mọ́jẹ̀mú méjì tíjọsìn sùn lé lórí alákọ̀ọ́kọ́ ń bẹ al-ikhlas ìṣe nítorí Allah subhanahu wa ta'ala nìkan tó jẹ́ pé iṣẹ́ yóò tá bá ṣe ìrúnlá kí àwẹ̀ lágbàṣàkálà yọ ájìlá sí gbogbo iṣẹ́ yóò tá bá ṣe tó bá ti jẹ́ pé a ṣe nítorí ọlọ́run ọba nìkan só ẹlẹ́bọ̀lẹ́ni la òdì pé àṣẹ tọ́lọ́wọ́n bá pa wá nìyẹn gbogbo ọjọ́ sí wa kọjá torí rẹ̀ nìkan ilé ilé àkọ́kọ́ tọ́kítí bá ti ti ń bẹ fún yàn ó sùnà sílẹ̀ bìlá ìlàsùpọ̀ tó dá pẹ̀lú Allah subhanahu wa ta'ala kò rí ẹ̀ ní ó dúró lé gbogbo sí ayé òta lè ṣe kódà fáwa Ibn tí èyàn ó fi jẹ́ pé yóò ní ìsopọ̀ tọ́dún tọ́dá tọ́dá pẹ̀lú Allah subhanahu wa ta'ala tí ó fi ní igbáyà tó ṣe kíni tọ́gbáyè tí ò ní sídọ̀tí ń bẹ̀ òun náà ni pé a rí nǹkan márùn nǹkan márùn yẹn òun ní ọmọ sọ pé àá eléyìí ìkìláàsù ń bẹ fún yóò sì ríṣẹ́ tí ìkìláàsù mọ́ ṣe fún yàn yóò sọ pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala wọn lákọ̀ọ́kọ́ ọkàn rẹ̀ yóò jẹ ọkàn tó pa sófo min ṣirkin kúrò níbi ẹbọ yunaqidu tawhida ẹbọ tó jẹ́ pé ọjẹ́ nǹkan tí mọ́ tako ìmọ́lọ̀wọ̀n ọba lọ́kàn ṣoṣo ní gbogbo ọ̀nà tẹ́bọ́ pín sí ẹni tó gbó sàkalẹ̀ ẹni tó gbé nǹkan sójúgbọ̀n ẹni tó di nǹkan mọ́ra ẹni tó so nǹkan mọ́lé ẹni tó rí nǹkan mọ́lẹ̀ ẹni tí ń sáàdì nǹkan ẹni tí ń pè nǹkan gbogbo àwọn eléyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà ẹni tí ń ṣiṣẹ́ nítorí àwọn èèyàn tí ò ṣe nítorí Allah subhanahu wa ta'ala ọ̀kan náà wà fáfin ní فكم قائل آمنت بالله وحده وفي قلبه شرك خفي وظائر mélòó mélòó léèyàn tí ọ̀sọ̀ tí mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn ní ó sì mọ́ rí lára rẹ̀ pé àátún bá pèrún kìí bí táwẹ̀ bá tó náà má gbà wọ́n bá ní ẹwà náwó ẹ̀sìn yọ̀ náà ṣùgbọ́n wọ́n fi kọ́lìdì yìí ṣírùkùn kọ̀fí yìí wọ̀zọ́ èrò ṣùgbọ́n náà ẹ̀mí rẹ̀ ẹ̀bọ̀ tó pamọ́ bẹ́ẹ̀ tó pamọ́ ju kòkòrò àwúrèdè dúdú tí ń rìn láàrin òru dúdú lórí àpáta dúdú tó pamọ́ jù lọ káàlẹ́bí pè ní kíni òun náà ni àríyá ìṣe arí mi ìṣe agbọ́ mi lábẹ́ al-ikhlas ọbọ̀dọ̀ pàṣọ́fò mẹ́ afáwà Ibn al-Qayyim al-Jawzi bákanáà wa bid'atun tukhalifu sunnah yóò sì jẹ́ nìkan tí ó jáde kó náà dádálẹ̀ tó tako ìlànà ìtọ́sọ́nà àkọmọ̀nà tá nẹ́bì sílẹ̀ sallallahu alaihi wa sallam ó túnmọ̀ pé kí ni pé ẹmọ ní ìsìláàs tó ń tọ́lọ́run láfín ṣe ń tó lóòsí ń torí tọ́lọ́run yẹn àwa bèèrè pé tí mo ṣe ní á kí ló ń kí ó ní agbáwẹ̀ tí mo ṣe ní agbá ló ń gbà ó ká ṣe hajj lóòótọ́ tí mo ṣe ní ká ṣe hajj ló ń ṣe hajj ó ní a ti sàárà tí mo ṣe tọ́lọ̀ ṣe ń ṣe tí kò wọ́n náà tọ́ ra ìkúrú tó ní wọ́n ní kó ṣe sàárà nípa bẹ̀rẹ̀ sí fi wọ́n ilé yípo káàkiri àbí tí wọ́n sọ iye èèyàn kan táwọn kan ló fún wọ́n náà wá béèrè pé ṣé bẹ́sẹ̀ ṣe júwe náà ni pé kó sàárà iṣẹ́ ìsìn ni àwọn bó wá ti fẹ́ ṣe tẹ́sìn lórí òṣèbẹ̀

alukoran ti sọ àyè ibi tí ó sẹ́rí sí ọlọ́run gbogbo wa bí a sọ sébùté dáadáa mọ́jà a sọ sébùté òfo torí pé ìṣeun tí ó tako òfin ọlọ́run ọba ohun tí ó gbẹ̀yìn irú ẹni bẹ́ẹ̀ náà ni pé wọ́kọ́ dìmnà ilẹ̀ àmà àmìlú min amalin fájà alìnáhù àbá àmàǹsóòrọ ọlọ́mọṣẹ́ ti wà bẹ́ẹ̀ bákan náà afáàní yóò jáde kóńgọ gáfúlẹ̀ tí tó náà tó dìkọ̀rọ̀ yóò jáde kóńnú fọnú fọ́ra èyí tó jẹ́ pé ó ìmọ̀ ọ̀rẹ́ ti ọlọ́run torí pé anábì sallallahu alaihi wasallam yà wáyà wọ́n ni káàna yẹ́kùrù lọ fi kúlì àyànìhì anábì mọ́ ọ́nà tí ọlọ́run bá ń gbogbo ìṣẹ́ta anábì bá wà ní kódà ìbára ní tọ́lọ́bà anábì tánábì ni mọ́jẹ káhùn rẹ̀ ọgbẹ̀ngbà ká níbi ìmọ̀dárúkọ ọlọ́run mọ́jẹ aláàtàrù táàṣì tàbá sùpàtà jínláàrọ̀ aléìtáàṣì bàbá fẹ́ jẹun aléìtáàṣì báwọ̀ tọ́lẹ̀tì aléìtáàṣì ó túnmọ̀ pé àkàrù lọ́rọ̀ kíríkà gbogbo gbésí ayé mùsùlùmí ìmọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ sì ní tí ẹ bá ti ń ṣe èèyàn ọbẹ̀ nínú àwọn tí wọ́n ti ọlọ́run wà lọ́pọ̀lọpọ̀ wọ́n ní yọjẹ tí ó jáde kó nù fọ́nú fọ́ra káwá bí ìwọ náà tó ń gbọ́ mi àtìmí ká ṣe ìsopọ̀ tó dùn tó dán pẹ̀lú Allah subhanahu wa ta'ala àfi connection wa já nígbà tá a jí láàárọ̀ ìkìlàsì báyàwó mi ò tiẹ̀ tí kírun sọ̀látò àṣùbà ọ̀dà òtì kì í so sàkárù pa jí láàárọ̀ lẹ́yìn gbogbo eléyìí àmójútó àfáàní eléyìí ni ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn òun wá ní pé wàháwà yunakidu tajrid tẹ̀jìrìdà wal ikhlas àti ìfẹ́ ẹnú ètò náà tún tako ìbọ́pábọ́sẹ̀ níbi gbogbo nǹkan táàfì mọ́ wá sí nítorí tọ́lọ́run ọba nìkan so wọ́n ní eléyìí òun ni inú tí ó sínú sílẹ̀ bìlá tó kó sínú òun náà ni pé ikhlas ní nǹkan àkọ́kọ́ táàfì ní connection ìbáṣepọ̀ tó dán láàrin àwọn àtọ́lọ́run bákan náà nǹkan ẹlẹ́ẹ̀kejì táàmù táàfì ní ìbáṣepọ̀ tó dùn tó dán láàrin àwọn àti Allah ridal abdi an rabbihi tabaraka wa ta'ala kẹrù ọyọ́nú sí ìtọ́lọ̀ ọba fi fún kápọ̀kọ̀ abọ́lọ̀ ọba fa torí pé àìyọ́nú sí ìtọ́lọ̀ sí fún yà yọ́ padà sọ yẹn di ọmọlẹ́yìn aṣọ ìtọ́ ni gbogbo ìtọ́lọ̀ bá gbéra fún wa ayọ́nú sí òun náà látọ̀ máa bẹ̀ lórí ẹ̀ eléyìí lábẹ́ osùnù eh, sílẹ̀bìlà náà ni eléyìí ni pé nǹkan méjì tá a mójútó òun náà ni al-ikhlas ẹlẹ́ẹ̀kejì òun náà ni àrírọ̀ ká ní ìyọnu sọ̀tọ́lọ̀ sí fún wa okùnfẹ́ lẹ́ẹ̀kejì inú táà mọ́ fi nígbàyà tó gbáyì táà ní mọ́ wú ẹlòmíì bí ọ̀tá wa táà ní mọ́ bí kó kú bí kọ́mọ́ da fún tó jẹ́ pé àwa dún lálàáfíà àwọn yóò sì àwùjọ lálàáfíà látara wa ẹni táàjọ ń gbé lálàáfíà látara wa àà rí ẹnìkan kọ́ wájẹ́ pé rírí rẹ̀ ọmọ jẹ́ ṣòro fún wa nǹkan ẹlẹ́ẹ̀kejì táà sì nírú gbáyà báyìí òun náà ni ó sùn tààmù ìmáàlì òun náà ni ìníbàṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú ọmọlàkejì wa ẹni yóò tó lè jẹ́ á níbàṣe tọ́ dáa pẹ̀lú rẹ̀ lábẹ́ eléyìí ni pé á ní ojú kòkòrò alẹ́ àtẹ́sùdù wúdìl àkàrí lórí pé báwo láti pèfẹ́ láàrin wa àti ẹ̀ báwo láti nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà tá ànábì ti júwe fún wa sallallahu alaihi wasallam bí àpẹẹrẹ ànábì ní ká wa ẹnjí bá nǹkan ọmọ sálámù sí rẹ̀ ẹni tí a kó dákò lè kọjá kọmọ sálámù sí wa bákan náà ìmọ̀ fúnra ẹni lẹ́bùn wàtàsọ́dùk alẹ́lmọ̀tẹ́j àti ìmọ̀ ṣe sàárà ìmọ̀ tọrẹ fáwọn tí ò ní ọ̀tọ̀ lẹ́bùn ọ̀tọ̀ ní sàárà sọ́dákọ̀ mẹ́ta yìí tí máa ń bẹ tábà ń ṣe Allah subhanahu wa ta'ala yóò mọ̀ gbé ìní ẹ̀mí ìkórira ìlẹ́mí aburú kúrò lẹ́mí wa sọ́mọlàkejì wa torí pé àwọn àdísì tó wá lórí tó ti wá rọ́gbà lórí pé ká mọ́ sí sàárà tó sì júwe pé yọ́ mọ̀ mú àwọn aburú náà ọkàn alàrílù wọ́n arárọ̀tù ìgbóní ọkàn tí yẹn bá ti rẹ́ nìkejì ahmed nù hadisi lọ́pọ̀lọpọ̀ tọ́wà ń bẹ̀. bákanáà lábẹ́ ìmọ̀sílẹ̀ yìí Ànábì sallallahu alaihi wasallam ti ẹ̀tún júwe fún wa wípé kódà àwọn tá a bá kẹ́sìn pé ẹni yìí ń kórìíra mi kìí fẹ́ rí mi yálà nínú ẹbí inú ara ládùúgbò Ànábì ni ọlọ́run ti lànà táàfìrí dáadáa sí táàfìrí ọ̀kẹ́nù ran sàárà tó lọ́lájú táàfìrí sí ni Ànábì sọ fún wa pé afdalu sadaqa aláàbí rahmin alkaṣe sàárà tí fi ń lọ́lá náà sàárà tó fi ń lọ́lá jù o lè tàà sí fẹ́ni tààjọ fámílì ṣùgbọ́n tí ń bínú wa tí ò nífẹ̀ẹ́ wa hadith ilé iná bẹnu musnad imam ahmed baka fáwà tọbara ní àwọn ẹgbẹ́ jáde nùmú jámù alkabir àti alhausat ó sì lálàáfíà pé ìgbà jẹ́ pé nínú ẹbí àwọn tó mọ̀ pé wọ́n fẹ́ rí ọmọ kórìíra rẹ̀ ni àníbi ni inú rẹ̀ sàárà tó lọ́lá jù nípa àwọn ìlàsẹ́ fún a sì jìnà kúrò níbi mọ́ sọ̀rọ̀ yìí òfófó àti gbogbo àwọn tọ́jọ́ bẹ́ẹ̀ bàbá ti ṣe léyìí ọlọ́run fún wa ní ìgbáyà tó gbáyì lábẹ́ uslu ta'amul ma'al akharin eré ìlẹ́lẹ́kejì nínú àwọn ọ̀nà tágbé gbà ọ̀nà ẹlẹ́kẹta òun náà ni ihsanu zanni bil muslimin ká mọ jẹ́ tí wọ́n mọ dábàá dáadáa sẹ́ni tọ́jọ́ mọ̀ yá wa tọ́jọ́ mùsùlùmí àti mùsùlùmí síwájú kò túmọ̀ ọ̀pẹ́ tí ó jẹ́ mùsùlùmí náà àní mọ̀ dábàá dáadáa sí ló fi jẹ́ pé ẹni tí wọ́n rí kí èsè mùsùlùmí pẹ̀lú lára ìdábàá dáadáa sí ò ní mọ̀ wò ó pé ha ó kú kọ́ wọ́n náà ni ló kù báyìí ọmọláwà pé ha ó lè parí ẹ̀sọ́ Islam bẹ́ẹ̀ sí rìn yẹn o ẹ̀kẹ́ rí pé náà tó ń gbógun ti mùsùlùmí ni o ó lè dọ̀lá kọ́ gan náà mọ líìlì inú sẹ́ẹ̀sìn o ara àbá dáadáa ni táwọn anábìsọ̀rọ̀ sọ́lá ti sọ pé talẹni náà ti sọ pọ́lọ́hùn ní foríjì lágbájá ọlọ́hùn ọwà jẹ́kójú òtì ọlọ́hùn ọwà forí jẹun tó lọ́lọ́hùn ní foríjì yẹn òun gan náà wà ní ara foríjì ọlọ́hùn mọ́sẹ̀ tó wá bẹ́ẹ̀. lára lára pé ẹlẹ́ẹ̀kẹta nínú tá a fi nígbà yàtọ̀ gbàyè tó firi ni pé ká mọ dábàá dáadáa sí mùsùlùmí ẹgbẹ́ ara wa. káwa wa lákọ̀ọ́kọ́ káwa ẹlẹ́ẹ̀kejì pàápàá jùlọ ẹlẹ́ẹ̀kejì látinú ilé wa sáwàtà àjà ọkọ sáyà sa ní usnu ta'amul pẹ̀lú ara wa tí kò ń sọ fún wa pé wa ashiru un bil ma'ruf sáǹbara wa gbé dáadáa ṣèèṣe gbígbé eku àti olóńgì ní àwa táàjọ jẹ́ oúnjẹ ọwọ́ síra wa táàjọ ti tẹ́kẹ̀ náà àwa táàjọ jọmọ̀ ìlú síra wa ará àdúgbò síra wa àfáàfáàfáà olùkọ́ iléèwé síra wọn ọ̀gá sọ́gá ọba sọba ìdìyẹ síjó yìí ta ní àjọṣe tọ́jọ́ láàrin ara wa kí ọba ti sí àní nígbàyà tó fìrì torí pé ẹni tí ọkàn rẹ̀ ò fìrì sítọ̀ ọba ṣe dáadáa òun gbẹ́ ò lè mọ́ gbé ọkọ̀ gbómi fún ọkọ̀ gbà á kọ́ mọ́ kọ́ mú ní pẹ̀lú fọkànbalẹ̀ kódà kò lè gbága fún ọ kò jókòó kàmọ́ mọ̀ káàbọ̀ ti dànkẹ́ síbẹ̀ kódà kò lè bá ọ lọ́wọ́ kọ́kànlá ọba nǹkan mọ̀ pé sófin nǹkan bà mí lọ́wọ́ ẹ̀rì pé gbogbo eléyìí ní ń bí ìmọ̀ kẹ́fìn ara ẹni lọ́nà tí ọ̀dà torí pé tí àkọ́kọ́ ọba ti sí tẹ́kejì ò sí àní mọ dábàdàdà síra wa igbá àyà wa ò sì ní fírì tó jẹ́ fún gbogbo ọ̀nà ni Allah subhanahu wa ta'ala ló fi kì wá ń lọ tó fi tọ́ wa sọ́nà nípa pé bọ́kẹ̀ yóò ṣe mọ́rìí tẹ́ǹtì lálàáfíà táwọn yóò sì lálàáfíà látara ayín tẹ́lẹ̀ bara ayín rẹ̀ tẹ́lẹ̀ bara ayín tó fi jẹ́ pé ẹ lè bẹnu ẹni tí ó pàdé àánú ìrìn ọlọ́run tí ó wà lẹ́nà lára kama wá dábàrà dá síra wa òun náà ni pé tọmọ ìyá wa kan bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ àbóṣiṣẹ́ kan láì tí ẹ̀ tí gbékọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tọ́wẹ́kọ́ bá sọ lódì pẹ̀lú á ti mọ̀ bá fún nítumọ̀ pé ó lè jẹun tó gbà lérò tó sọ ni

ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ kí á gbá yọ̀ǹda kódà wọ́n ní tàbá sálámọ̀ sí pẹ́tọ̀ afẹ́fẹ́ wọn wá nítọ̀ ẹdúó ẹ padà ẹ má wọlé alkùránì ni wà in qila lakum irji'u farji'u huwa afka lakum ṣẹkún táwọn ọmọ wò ní pé lágbájá ní kémi ọmọ wọlé bó ṣe wí bẹ̀rẹ̀ àní mọ̀ wó pé à olóhùn ọ̀fẹ́ rí ni àmọ́ condition tó wà lalkùránì fi wá fún wa pé huwa afka lakum eléyìí ní fi ń jápọ̀ mọ́ fún yín gẹ́gẹ́ àfáà sọmọ̀ṣárì wọ́n ṣàlàyé ó ní ìfẹ́rí padà yẹn atyabu lakum wa athhar lima fi min salamati sadr wal bu'd an ar-rihba tí wọ́n máa kẹ́fìn pé alágbájá rò tó bá ti padà ọlọ́run ti kú níbi eléyìí dúnmọ̀ pé gbogbo eléyìí labọ̀dọ̀ mójútó káwà padà sọ́dọ̀ sọ̀hábà àgbà fáwa Umar bin Khattab radiyallahu anhu ó ní àlámọ̀rí ọmọ ìyá wa gbogbo tọmọ ìyá wa bá ṣe fún wa ká gbé e lórí pé dáadáa ni ìtumọ̀ dáadáa ni ká mọ̀ fún títí táà fi rí ohun tó borí dáadáa táwa ń rò pé dáadáa ló ṣe nì táà tí ó fi fi hàn pé á ah, fèsì dáadáa fi imri'in tó jẹ́ aburú táwọn aburú ní tọ́sọ̀ yìí o ní tajid laha fil khayri mahmalan tàbá rí pé a lè rí túmọ̀ tó jẹ́ túmọ̀ orí fọ́rọ̀ tó sọ lẹ́nu rẹ̀ tó jẹ́rọ̀ burúkú yẹn náà àbàtú òun sọ aburú jáde lẹ́nu ni àbàtú sí dáadáa pé ọkàn ọsọ bẹ́ẹ̀ ni òun tó gbà lérò ní àti tá àbá rí mọ́ lápẹ̀rẹ̀ wọ́n tó bá ti níbi ìta lè tú sí tọ́jú ohun dáa ibi tó dáyìn làwọ́ bá tún sí tàbá ti ṣe báyìí a ní ní ọkàn tó lálàáfíà àwùjọ òsì ní ọgbọ̀ báwùjọ bá ti rọgbọ́ta àgbáyé rí alkiyama yóò lágbára ọlọ́run jẹ́ kálkiyama ọ̀rọ̀ fún wa kọlọ̀n kó fi wá kókó wa kò arábìn tó ń pè ní tọ́lá ọmọ afáwọ̀ abdulrahman bin auf ìyàwó rẹ̀ kọ́lọ̀kọ́ba ayọ́rọ́ sáwọn méjèèjì ń sọ fún ọkọ rẹ̀ tọ́lá ọmọ abdulrahman bin auf olówó àgbà nínú àwọn sọ̀hábà tààtàrà rẹ̀ kẹ́kọ̀ọ́ pé bàbá síyàwó àá ti kíni àá kọ́ àwọn èèyàn lẹ́nu jọ ìyàwó rẹ̀ wá ń sọ fún un lọ́kọ́ wà ní ẹmjẹ́ tóbìnrin wá bá pè wá tí máa ń bá wa sọ̀rọ̀ tó ń bá ń sọ fún ọ tó tún gbà ní obìnrin ní mọ́ rí pé ẹ̀rí fún ṣàì dábà ìfún yín tí bá ti ń gbọ́rọ̀ yẹn wá àmọ́ tírèdì òun náà padà gẹ́gẹ́ bó ìṣẹ̀lẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam ìjọ táwọn kan wọlé tí wọ́n ní wà nẹ́bí ò ní lẹ́yìn wọn ni o àbí pé aburú kọ́ mọ́ bá pé ni wà alaikum salam àkúrú kọ́mọ gẹ́sì ànẹ́bí ní káyà àmọ́ ti dá wọn lóhùn pé kò sínú ṣe tèmi kí mọ́ sọ̀rọ̀ burúkú lẹ́nu ìyàwó ìsàdìbà ò lọ sí dáhùn mo ti ní wàhálà ikùn ọmọ ọ̀jẹ́ ti yín náà ó túnmọ̀ pẹ́tọ́ pé dáadáa lóní kọ́ bá mi ọba wọlé tó kéèyàn wá pronounce rẹ̀ wa kọ lẹ́kọ̀ọ́ ọmọ ọkùnrin padà nínú àdámọ̀ obìnrin ni tó ń bá rò fún ọba yìí pé báyìí lórí báyìí lórí ìwọ sì fẹ́ kí wọ́n ní sàdámà tó sọ́dẹ̀rì ọ̀fẹ́kẹ́ bí rí ọ́dà rú ọ̀fẹ́kọ́ òun ní onísàlámọ́tò sọ́dìrì sáwọn ọ̀dílé rẹ̀ àbáwọn tí òun fẹ́ mọ sọ ohun tí wọ́n sọ lẹ́yìn rẹ̀ àbí wọ́n ṣe láìdá sọ́dọ̀ rẹ̀ kákẹ́kọ̀ọ́ yẹn lọ́dọ̀ àwọn sọ̀hábà ridwanullahi alaihim ó wá sọ fún Talha ọmọ Abdurrahman bin Auf pé ẹbí kan àbí àwọn ọjọ́ kan tó jẹ́ pé ìwà àbùkù ni wọ́n sábà mọ́ alábùkù ni wọ́n látara lẹ́wùn pẹ́pẹ́pẹ́ ìwà àbùkù ni wọ́n mọ́ wọ́n sẹni àpọ́nlé ìfẹ́ rí ju àwọn èèyàn rẹ lọ ah ó ní kílódé wọ́n sọ pé kílódé tó ń sọ bẹ́ẹ̀ ó ní àrọ́hùn isa àìzárta lazamuk mo rí pé ń gbà tí ìjọba ń bẹ lọ́rẹ̀ tí gbẹdẹmukẹ́ bá ń bẹ tó ń bẹ tí ó gbẹ ń dùn wọn ò ní yá onígbà kan wọ́n mọ̀ pò rí bí wọ́n mọ̀ tẹ̀lé ọtún bó ṣe ń bọ́ sí ọtún bọ́ sọ́gbó sí wọ́n mọ̀ tẹ̀lé ọkáàkiri wà ìdá asárta tarakuk ṣùgbọ́n gbà tílẹ̀ bá lè mọ̀ kò sówó lọ rẹ̀ òríbi iṣẹ́ lọ gbogbo ọgbára wọn ọ̀ta so wọn ó kakọ́ kọ́ ti ilé ọ̀dá ànírẹ́lì kankan béèrè ẹ̀ tọ́n lọ bìkan wọn kẹ́lẹ́ ọlọ́mọdá onu ní wàláhì wọ́n ń ṣe yẹn nínú pé wọ́n jí èèyàn rí pé ẹni àpọ́nlé ni wọ́n ni wọ́n wọ́n ń yẹn pé wọn ò wá tí ò sí nǹkan lọ́wọ́ mi ń rí wọn pé yálà wọ́n wá fún mi àbí wọ́n wá béèrè ó ní ohun tó fà á látara pípa ní mọ owó kí àwọn tààrí yòbó ní ó ní orí ìwọ ìyàwó mi yàtúnà na fi halil kúwa bína àríhìn fi halil kúwa bína àríhìn wọ́n wà ń bá wa nígbàtà alágbára tó jẹ́ pé a lè mọ̀ sí dára sọ́dọ̀ wọn ṣùgbọ́n ìgbà orí wọ̀nyí fi halil osi wọn ni ìyọ́ jẹ́ ala tí wọ́n lọ́n àwọn ti di fún wọn tí mi wá ní gbádùn ìpé wọ́n rìlífù wa ní àìwá yẹn ẹ̀kútà wọ́n sọ ni pé ẹ̀yẹn bá ọgbọ́n lé jẹ ọgbọ́n lé mu kọ̀ọ̀bẹ̀rẹ̀ kọ́dọjọ́ òkú rẹ̀ kọ́ yẹrí ó túnmọ̀ kóhun náà ọba kú àbí so a mọ́ sọ yẹn nípa àbára ṣùgbọ́n ta bá ti rí pé fọ́ọ̀tì fẹ́ mọ jẹ jáde ńbẹ̀ pé à ńgbà tó dé ní taari sẹ́ là ń ńgbà tí ò tí ì sí taari yìn tẹ́lẹ̀ tó tán bá ń wá nígbà tí ò sí yẹn náà tẹ́lẹ̀ ẹjọ́ ọmọ ọlá lébò ara yìí ó ní àìwá wọn nígbà níyẹn wọ́n fi ń rìlífù wa látara kí wọ́n tó jẹ́ náà ni so eléyìí ni àfáwà almawaridi wọ́n fi ní ó fi ń tọ́ fún wa gbogbo ẹ̀ntọ́lọ̀ ń bá nǹkan fún àbájẹ́ ni ọlá àyìnyẹ̀tà hàwùwàlò àfàwàtì mi àwọn àìsí ètò àwọn aburú tá a bá rí lọ́dọ̀ àwọn èèyàn wa tí wọ́n súnmọ́ wa so kámọ̀ bá wọn túmọ̀ rẹ̀ síbò míì títí tọ́lọ̀wọ̀n ọba tí yóò fi ṣàánú wa tí ó fi ṣàánú àwọn náà so látàrí báyìí eléyìí ni ẹlẹ́ẹ̀kẹta ìfisàánù zọ́nì bil muslimin látàbẹ́ pé kámọ̀ túmọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀yá wa sí ohun tó dáa bákan náà àpá wa àbákọ̀lábà àwọn náà ní nígbàtà bá fẹ́ ìgbọ́kọ̀mọ̀ ya wa kan sọ kankan wá kò tọ́kọ̀ látọ̀dọ̀ wa ni ká ti wá wíjàre fún kalẹ̀ tá a bára wíjàre kankan fún a máa sọ pé la'alla li akhi ghufran la a'lamuhu bóyá ó sì láwùjáre tó jẹ́ òṣèlú tó ṣe yẹn o bóyá ní ohun tó gbára lé tó sọ ohun tó sọ yẹn o tẹ́kì mi ni mọ́ ẹ mọ́ ti dà á lẹ́bi báyìí la rí ilé ìlábẹ́ ẹlẹ́ẹ̀kẹta

àwọn ọ̀tá rẹ̀ pọ̀ ni ẹ̀yẹ́ mọ̀ ṣàgbélé pọ̀ táàkì táàkì mọ̀ púpọ̀ ṣàgbélé pọ̀ lẹ́nu kọ̀ọ̀tà skáàrù wọn bá tọ́ gbogbo ẹ̀rùn jẹ́kújẹ̀ kan ní kọ́ ọmọ jẹ́ òwọ́n náà sì ni àìní kan ẹsẹ̀ tí ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀mí mú ọ̀tá níwọ̀n tẹ́ni bá ti free kódà kéèyàn pẹ̀rẹ̀ lọ́ta rẹ̀ wọ́n mọ̀ sọ pé ọlọ́mọ ń ṣe ọlọ́sìn dáadáa káwá bọ́ sí bí òkùnfà ilẹ̀ kẹrin tá a fi ní gbáyà tó ń gbáyì òun náà ni aláfo wọ́sọ́fò ànínẹ́ òun náà ni ìkájú kúrò àti ìyááfì àwọn èèyàn tó ń saburú sọ́dọ̀ wa ilé ìrìn àmọ́ jẹ́ kí ní ọkàn tó gbáyì bí afáwa kúrò kìí bí ní ìmọ̀ sàmójúkúrò fáwọn èèyàn àjálù dòró òbí fẹ́rẹ́ lálàkọ́ yìí wọ́n ní ó fi ń bù háyà nínú àwọn ọṣẹ́ olóore téèyàn mọ̀ ṣe láyé tẹ́ bá àwọn ayé oríṣiríṣi gbé wá fún wa kọ́dà mẹ́ta níbi tẹ́ tálkù àǹtẹ̀ tí ń júwe fún wa pé mọ́ fi aburú wí àìdá ìfàǹdùlẹ́tì ìyá àṣẹ táwọn bá ti ń ti aburú ṣe ọ̀pọ̀ ọmọ àti dàdà sọ́dọ̀ wọn tọ́ ọba ti ń ṣe bẹ́ẹ̀ tí ọmọ jẹ́ ìsìn ni pé fàíza lẹ́bí bẹ́ẹ̀nà kàwàbẹ́ẹ̀nà wò àdáwàtún kàánàwó wàlíyùn hamid ọkàn rí pé àwọn tó jọ tààrẹ tó le jù ẹwà padà jọ di ọ̀rẹ́ tí ó pálì yóò di ọ̀rẹ́ ayò rẹ torí pé dára tó ń ṣe yẹn ọ̀dà gẹ́gẹ́ bí anúkúrá ni èyí tá a mọ̀ fi yọ ọlọ́kọ̀ tó já sí àbídóró ìfami tó já nù kínní tó ìjánu rẹ̀ mú yọ́ mọ̀ fà wádọ̀ rẹ̀ yọ́ mọ̀ fà ẹ̀mí rẹ̀ wá síbi ìnífẹ́ rẹ̀ àyàfi ìtọ́lọ̀n bá ti kọ́ pé dáadáa yóò tó lè ṣe kò ní bá ẹ̀mí rẹ̀ rẹ̀ lókù gẹ́gẹ́ bí òwe Yorùbá náà mọ́ sọ pé ẹn tá àfẹ́ àlọ̀rán nípa ẹn tó bá ní pé lẹ́mìí ọlọ́sìn ní àtọ́fẹ́ fi jẹ́ gẹ́gẹ́ bí pé innal arwaha la junudun mujannada ما تعرف منها اختلف وما تنكر منها اختلف أتدري يا أخي لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم أحسب يجوت وا kí ló fẹ́ kí n ṣe bí ṣe wúwà yóò yé mi tàbá tí wá ṣe sàrìkó ti dé gáyà ìdé gáyà rí pé dógóngó dógóngó yẹn náà wà fi kádàdó àmọ̀ sí dáadáa yẹn sí lọ kọmọ jẹ́ mọ́ra wọn kó lè jẹ́ kọ́lọ́ Allah subhanahu wa ta'ala ó bí ṣùgbọ́n báyà tí wọ́n mọ̀ fún yẹ pé á ah, ní tèmi ò mo gbìyànjú fún lágbájá àpẹẹrẹ pọ̀ lórí eléyìí káwo sọ̀hábà àgbà Abubakar Siddiq radiyallahu anhu níjọ́ wọn kúrọ̀ sinimọ́ ọmọ wọn ìyá wa àgbà ìyá wa Aisha Siddiq ọdún Siddiq olódodo ọmọ olódodo ọ̀rọ̀ ìrìn àjò tí wọ́n rìn tẹ̀páyà alùkùránì gbé wá ilé ikú ní pé àfáà kan lọ sọ pé mi ò trọ́ọ̀tì ìyá wa Aisha torí pé ànẹ́bì gẹ́gẹ́ fúnra rẹ̀ gẹ́rẹ́ wò pé ọmọ ah, alọ sílé yìí ọ̀rọ̀ yìí ó dìgbà tí gẹ́gẹ́ bá ṣe ròyìn ànẹ́bì fún wa pé ànẹ́bì o pé rasulun bi ghayri al-wahyi la yatasarrafu sallallahu alayhi wa sallam bá ti bí ọba tí rí wáyé pé báyìí ni ó ṣe ànábì ah, etí kì í yíra pé ọ̀rọ̀ dé ìṣẹ̀lẹ̀ tó ìṣẹ̀lẹ̀ tó túnmọ̀ pé ànábì ọ̀láyẹ̀wò pé jẹ́ lọ bí pé má tẹ̀lẹ́wọ́ rẹ̀ wá jẹ́ ń wárò ògiri tán bá ti wọlé tán bá sùn ń mọ̀ bó ṣe sìnẹ́bí ò ṣe sìnẹ́ àbíkó sún kùránì àníṣù sọ́símẹ́ tí ń dábàá ìyàwó rẹ̀ kalẹ̀ tẹ́lẹ̀ ká pẹ́tọ̀ yọ́ wà lọ wá idẹ́ kan pé ẹ̀wọ́n fẹ́ nẹ̀ǹkẹ́ kẹ́lẹ̀ fún torí kó tìmọ̀ kó rìn kùnrin lòún fẹ́ àníṣù ò síbẹ̀ ṣùgbọ́n ṣẹlẹ̀ ayé sì ti ń pariwo hadithu al-hifd àníbi wa kóra ró sallallahu alaihi wa sallam ó bi gbogbo àwọn sọ àbà lọ́pọ̀ ọ̀kẹ́ fún ẹni pé ah nígbà tí ó sojú wa ah, ah. ata Abubakar Siddiq òun gẹ́gẹ́ ọmọ ohun tí ó ṣe àdíwá ní máa lọ lé yìí títọ́ lọ́wọ́ fi gbárójú tú ọ̀rọ̀ yìí ìgbà tí ìyàwó àìsà dọ́dọ̀ àwúbákìrì náà àwúbákìrì náà inú rẹ̀ ń bàjẹ́ bọ́bá tí wọ́n ṣe ọmọ rẹ̀ nílẹ̀ yorùbá mọ́ sọ pé mo ṣe kìíní kan ìntàmbá ìyẹn mélòó láti hàn ṣùgbọ́n gbẹ̀ pé ọlọ́run torí pé òun nìkan ni wọ́n dé látà nẹ́bì fẹ́ sallallahu alaihi wasallam ọlọ́kọ̀ọ́rí ló dìdí là nẹ́bì sallallahu alaihi wasallam bá àbákẹ́ ti dé kí náà tọ́wọ́ gba wájú náà tún sọ̀rọ̀ nípa ẹ̀rọ ṣe sì náà wọ́n ti ọjẹ́ ni tí àbúbákẹ́ ti òun ní mọ́ bọ ní mọ́ sàánú rẹ̀ wọ́n pè ní masabun òsáfà radiyallahu anhu sọ̀hábà lòun náà ẹ̀kú èèyàn jẹ́yàn àmọ̀gbéyàn eléyìí ò túmọ̀ pé ọ̀tún máa wù ànúsà àwọn sọ̀hábà ọ̀ torí pé bíyàn bá ti ra àwọn ọ̀rìn kẹ ẹ̀mí ọ̀ dàrú irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam níjọ́ tí wọ́n ń báyàwó wọn sọ̀rọ̀ tí wọ́n wà ní ìtìkáàfù táwọn èèyàn kọjá ànẹ́bí tètè pé wọ́n padà ni tó jẹ́ pé wọ́n náà tó ń pé ọkẹ̀ ń múra báyìí ni ẹ̀ẹ́kẹ̀ rí ni pé wọ́n jókòó àrẹ tọkùnrin lókùnrin ìwọ́n gẹ́gẹ́ òní sàmọ́ sọ òun ní ti ìgbìyọ́ tó ti mọ́ kaboroboro tó gbé tọ́wọ́ ẹ̀kọ́ bá rìn tọ́tọ́ òní ìdìkọ́ ọmọ rojọ́ tàbí ìwọ́n pé ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ìyàwó mi lájọ dúró sẹ́yìn láàárín òsàájé ní wọ́n mú wọn pẹ́kọ̀rọ̀ àbí àtàárà tàbá fẹ́ modernize ẹ̀ pé ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ pé àtàárà ní mú ní pé jẹ́ nǹkan gbẹ̀gbẹ̀ yìí bẹ́yà wọ́n pè ní jẹ́ gbẹ̀gbẹ̀ yìí bẹ́yà wọ́n pè ní ìgbàtọ́lọ̀ wá sọ kalẹ̀ pé pé yàwó àìsà ọjọ́kọ́ yà nẹ́bì pé kò sí ìsinmẹ́ nǹkan ọ̀sẹ̀lẹ̀ àbákìrin alhamdulillah ṣùgbọ́n wàlọ́hì tàkù inú àmọ́ bíyàn onílẹ̀ oúnjẹ kààlà masta ìbìṣẹ́ in abadan tàkù láti wá láàúnfẹ́ kààlà masta ìbìṣẹ́ in abadan ìnímẹ̀ kankan lórí masta ìmọ́ bádàmà kọ́lá lè àìṣà lẹ́yìn tó ti sọ nípa àìṣà pé ọmọ mi ṣe sìnà ẹ̀kọ́ tó wà nínú ilé yìí tó ẹ̀kọ́ òǹkẹ́lá bá kóra dó ń bẹ̀ gan táwọn ọmọ ti wá tí wọ́n ròyìn fún wa pé ọmọ rẹ àwọn ọkùnrin ń gbé káàkiri tó òkú ńlá sí bàbá rẹ̀ sì ní ó ẹni tọ́mọ rẹ̀ àti wá rí lò bí tọmọ ń lọ lé ìwé tẹ́kùn náà lọ́ra páálí kọ́ndọ̀mù lé lọ́wọ́ sáàmọ́ lóyún wálé ìwọ́n ságbèrè wálé lóríṣiríṣi àbáwọn tó tẹ jáwọn ọmọkùnrin ọ̀n gbọ́rọ̀ yìí tẹ́ni gbọ́lọ̀ wọ́wà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Abubakar Siddiq Abubakar wa búra bẹ́ ẹjá wa Allah subhanahu wa ta'ala tó kó sàlámà tó sọ́dẹ̀ bá àà ah, Allah subhanahu wa ta'ala ọlọ́run wá dá sí ọlọ́run tó yẹjú ọ̀rọ̀ ọmọ rẹ̀ wọ bàbá náà ò ní tara ọmọ rẹ̀ mọ́ ní ọkàn tó fúrì sí master ibùnú sáfà torí ọkàn rẹ̀ mọ́ fẹ́ kọ́ ọ̀pá torí pé ẹni tí ó pàdé àánú ìmì ọlọ́run òun náà ni man hata Allah a bí kọ́lì sẹ̀lì mọ́ fẹ́ kọ́ ọbẹ̀ náà sẹ̀lì ní sọ́dẹ̀ ibi torí ẹ̀ lọ́kàn bẹ́ẹ̀ ọmọ ilé ọ̀tún ilé òsì ọmọ àdúgbò òkè ọkọ̀ nkẹsàdúgbò sàlẹ̀ ọmọ àdúgbò sàlẹ̀ ọkọ̀ nkẹsàdúgbò bíi kìí sọmọ ìlú wa kìí sọmọ tàdúgbò wa èmi náà ló ń kálukú lẹ́múra yín lọ́ta sí ti wà lélẹ́yìí tí wọ́n ń tọ́mú ọlọ́run wa dá sí fún Abubakar Siddiq èmi náà mọ yẹn jù tọmọ rẹ náà ọlọ́run wa ní ìwọ Abubakar Siddiq àti gbogbo ẹlòmíì tọ́wọ́ wà ń kó bẹ́ẹ̀ pé ẹnì kẹ́tì sí nǹkan kan fọ́tọ́ àdìwọ́ pé ó ti rẹ́já kí ọjọ́ kan ó fìrì sí mọ́ ọlọ́ni wàlá yàtẹ̀l ulul fadli minkum wàsáà àà ah, ah, àwọn tọ́lọ̀ ń dálọ́lá tọ́lọ̀ ń bùkún tọ́lọ̀ ń gbà láyè tó ní kẹyìn ọjẹ́ kọ́ sẹ́kù ẹmọ́ bùrà ẹmọ́ nípinnu àyùtù ulul qurba pé ẹ̀ ní fáwọn tó súnmọ́ yín mọ́ látara burúkú tí wọ́n lè sọ́dọ̀ yín ọkàn yín ọkàn yín ò fìrì wal masakin àbáwọn tí wọn wal muhajirin àbáwọn tí wọ́n ṣe hijira sójú ọ̀nà ọlọ́run torí masa ibùnú sáàsà àwọn sífà yìí ń bẹ lára rẹ̀ ọlọ́run wa ni àà wọ́lì yá fò ẹ mójú kò lè fi wọn wọ́lì yẹ̀ sọ́fàhù ẹ gbàròyé wọn ẹ wáròyé fún wọn ẹ sì dáadáa sí wọn ó ní torí pé kí ni allah tuhibbun an yaghfira Allahu lakum wallahu rahim sẹ́yìn ní ọ̀fẹ́ kọ́lọ̀ wọn yá sí ẹ̀yìn náà kọ́sàforíjì fẹ́yìn náà ni torí pé ẹ ti bá rí mọ́sàforíjì fún yẹn ọlọ́run ó ṣe kí ni yọ́ yà fi òun náà arọ́hìmún yẹ̀rẹ̀ amọ̀húnmọ̀ rahman lẹ́sẹ̀kẹsẹ̀ táyà yìí ń sọ̀kalẹ̀ báyà abúbákiri ni balla wallahi inni la uhibbu an yaghfira Allahu li faraja ila masa alladhi kana yajri alayhi mo ti ń ṣe fún masa ìtẹ́lẹ̀ ọwá bẹ̀rẹ̀ rẹ̀ padà ní pẹ́rẹ́ o pé ah ó sọ́dọ̀ àfáwà ibn kudama al-makdisi rọ̀ímà ulọ́hu ramatan wáṣà wọ́n láwọn mọ́ náà àwọn àfáà tọ́ lọ tọ́ jẹ́ pé tí ẹnìkan bá sàìdá tí wọ́n táwọn ìbá sọ pé lágbájá burí báyìí ní sọ ń pa yín ẹni tó jíṣẹ́ fún náà náà fún pé ó lè mú aṣọ ó lè mú fìlà tó títún ẹlọ́bá fi sẹ̀mù fún torí pé inú iṣẹ́ rẹ̀ lálùkìyà máa ti bí kọ́tọ́ máa ṣòfò láyé bóyí sọ̀rọ̀ mi lẹ́yìn nísìn alkiyama ó ti pòtò fún àwọn àwọn ọ̀sẹ̀ rẹ̀ torí pé wọ́n ó bùsẹ̀ rẹ̀ fún mi ah, àánú lọ́tọ̀ á fi pé àkópò ah, fún láìkópò láìkiyama á ah, tọ̀dá ẹlọ́bá lọ́tọ̀ á fẹ́ bùsẹ́ ni tí wọ́n lọ sọ̀rọ̀ ẹ̀ láìdá kò ní ṣépè padà káwá ti à ń bọ́ sọ́dọ̀ àfáwà almas'uru bí imam ali sunnati wal jama'a talontohun imam ahmad bin ambal gbogbo àwọn àyíkà tó sáájú kù tó sáájú yẹn náà ọgbà ìmọ̀ àyókù náà ìmáàmù alùsùnà wal jàmáà ni wọ́n ṣùgbọ́n àdánwò kan ṣẹlẹ̀ nígbà tí ẹsẹ̀ ẹ bí yorùbá tí wọ́n pẹ̀ ẹ̀nà daṣọ borí bó ti dàpọ̀ mọ́tẹ́ èèyàn tó pé èèyàn náà ní bẹ́ẹ̀ náà sọ nínú ẹ̀tẹ́lẹ̀ tí kálukú ya sí abẹ́rẹ́ nǹkan wọn wí kú àwárìjì ń bẹ mọ̀tẹ́sílà ń bẹ nígbà tí wàhálà yẹn dé tí ń dé kálukú show me tí wàhálà bá àwọn tiwa ni àwọn ẹn tó nípa níbi sísí ní àṣẹ láṣẹ àjọmọ́ sí àwọn tí wá nínú n ti ń bí àwọn nǹkan yẹn nìyẹn kódà ní ti ń ṣe bídíà náà ló kọ tó fi yàtọ̀ síra wọn kí wọ́n alójẹ ní tó fẹ́ tẹ̀lá nẹ́bí ní òní ní àmì tí wọ́n fi dáàmà imam ahmad bin hanbal nígbà tí fìtínà ẹ pé alukurani ẹ̀dá àti ọmọ abdullah àti àfá Maimun nígbà tí wọ́n ń sọ̀tàn bí wàhálà ìṣe ṣẹlẹ̀ ọba tí ń bẹ́ ń yẹn òun ni al-Muqtasim sọ pé àwọn àfá wọn conspire against Imam Ahmed. bí ṣe ń bẹ láyé pé bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ ó ra wọn tí wọ́n kọ fẹ́ bẹ́ẹ̀ kí ń wí wọ́n lè pọ̀jú ọlọ pẹ̀lú láàfá sọ́kọ̀ àwọn ọlọ́bọ̀ òsì mọ gbọ́rọ̀ wọn àwọn ìjọba mọ gbọ́rọ̀ wọn àwọn oníbàálẹ̀ ọmọ gbọ́rọ̀ wọn àwọn aládùúgbò ni wọ́n wá sin ọba darí wọ́n sọ fún ohun tó wọ́n sọ fún balọ̀ gbangba àwọn nìkan olù ìmáàmù Ahmad lẹ́gbà wọ́n ti mẹ́wọ̀n tó kó ń bẹ àbò ní níbẹ̀ ó wí bẹ àbò ní níbẹ̀ mọ́ wọ́n wá lù ìmáàmù Ahmad títí aníbùkátà fi ká sọ àwọn tó ṣẹlẹ̀ ńbẹ̀ débi pé wọ́n nígbà wọ́n fún ìmáàmù Ahmad ní ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ báyìí ìmáàmù Ahmad ní bismillah nígbà ìgbà wọ́n fún ìmáàmù Ahmad ẹlẹ́ẹ̀kẹta imam ahmad ní al-qur'an kalamullahi ghayru makhluq wọ́n torí ẹ̀ náà tán torí ẹ̀ fi sẹ́wọ̀n gẹ́gẹ́ ọtọ́ àrí tí ti rẹ̀ ẹkùlẹ́kù al-qur'an kalamullahi ghayru makhluq jọ́rọ̀ sáà mọ́ta kúwọ̀ kullu ghayru makhluqin kalamu malikina bíza àríkádá àdìkìyà òwà àfọ́ wọ́n láàmọ́lẹ̀ wọ́n sọ kíyà wọ́n ọ̀pẹ́ sọ wọ́n hafsọ̀ bẹ́ẹ̀ ni máa wà ah, ní alkùnrin kalamullahi wa ghayru ma'lum níbi ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹta nígbà wọn fún wọn ní ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹrin imam ahmad ní kullu lan yuribana illa ma kataballahu lana ọlọ́run ti kọ́ pa jẹgba ni tí ọba kọ́ pa jẹgba wọn ní múwa wọn nílùú wa sun tí ọba wà yóò wáyé 29 wakana tikka sarawila tarawí ni tíkà okùn ṣòkòtò rẹ̀ àbí ká pè bí bẹ́ẹ̀tì okùn ṣòkòtò tó fi dé ṣòkòtò ẹ̀ kọ̀dé nkọ́tọ̀ àt okùn ṣòkòtò ti já bá wọn fún lẹ́gba wọn fún lẹ́gba wọn fún lẹ́gba okùn ṣòkòtò já tó ti dé dédé pẹ̀rẹ́pẹ̀rẹ́ ìdí rẹ̀ ah mama amadi, ọba gbójú òkè ọjẹnu jẹ́ujẹ́ ìpé àwọn náà sáà ń jẹnu jẹ́ pàtàkì àdúrà kí láwọn wíò níjọ ọba bí wáṣà lè sọ́sẹ̀ ìsọpọ̀ lọ́pa ọ̀kan náà wọ́pẹ́ wọ́n ní Abdullahi ọmọ rẹ̀ ní òun ọkọ̀ bá wọn lù yìí ìhòhò bàbá ọ̀hẹ̀ sáyé lẹ́nu wà wà tó lójútì wọn náà wò ó àwọn ọmọ kéwú sọ bẹ́ẹ̀ àwọn ọmọ kéwú oníhùn mẹ́wàá pé ah ó ní mama amadu bá gbójú rẹ̀ ó gbójú òkè báyìí àwọn rẹ̀ wá gbọ̀n kùtè báwọn rẹ̀ sì gbọ̀n kùtè lẹ́sẹ̀kẹsẹ̀ okùn ṣòkòtò já okùn ṣòkòtò ti já ọ̀rẹ́dì ṣòkòtò sì dúró bí kókùn yàn já ṣòkòtò dúró fún ẹ̀ láì fòkùn só afá àmọ́ ìmúni wá ní òun wá lọ bá wọn lẹ́yìn ọjọ́ keje nígbà tí ṣẹlẹ̀ yẹn tẹ̀ tí wọ́n lù wọn lẹ́gbàá sí ah. wọn wá ní ìwọ imam رأيتك يوم ضربوك قد انهل سراويلك سراويلك فرفعت طرفك إلى السماء níjọ wọ́n lù nílẹ̀ gbáǹkó òkun ṣòkòtò ní jásòkòtò ní ti fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀kẹ̀ gbójú wo sámà mo sì rí páhùn yí ń gbọ̀n fọ ayì ṣe yìí kò kí lẹ sọ́njọ́ yẹn mama ahmad ni ohun tó ń sọ́njọ́ yẹn allahumma inni as'aluka bismika alladhi mala'ata bihi al-arsh ìgbé ọ pẹ̀lú ọkọ̀ rẹ tó fi sẹ́kẹ́ni tó fi mọ kẹ́kẹ́ àlẹ́àràfí ìkún tàtà àlẹ́m à ní pẹ́tọ́ wálẹ́ kọ́ láwọn nígbà ikú ọlọ́run ti mọ̀ pé ohun tó sọ ní ń sọ òdodo ní ní tí ń sọ èyí sì ìfọ́lódodo lẹ̀ inni ala sawab pé lórí òdodo mọ́ wà ìfẹ́ jáwọ́ mẹ́ fọlá ẹwà wo tòun tí wọ́n ṣe lú ìmáàmù Ahmad tó yẹn ìmáàmù Ahmad gbogbo ọjọ́ tí ìmá tí wọ́n ń fìlì ìrora torípó tí wọ́n ikú àpá lílù tán lù wọ́n yẹn ní mọ́ rẹ̀ wọn nígbà tí bá ni wọ́n máa sọ pé Allahumma ighfir lil muqtasim ọlọ́run torí di ọba tó ní kí wọ́n lù mí ẹgbẹ́gbẹ́ mọ̀ pé jọ́ ah, bàjẹ́ fún jọ́ wọ́n ní ọba ní ti kú máa má dọ́ máa tọ̀rọ̀ fún ọlọ́run bá ń frí ẹni tó ní kí wọ́n lù mí wọ́n á ní kílé tó fi rí bẹ́ẹ̀ máma amadu wa ni àá ọlọ́run sọ pé wọ̀lìyà fún wọ̀lìyà ṣfáò wọ́n ni a sọ́yẹ kí wọ́n wá rí bẹ́ẹ̀ tó ní kí wọ́n lù mí lẹ́gba ọwá ni àá máa sàyẹ̀ ń fáwọ̀ ka àyò azìbà àhókàl muslim afá wà á sì lè hàfà allah so ó ní mo tẹ́bi gbọ́yé tí ìfi ń ṣe bí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lè bákòókò wa ṣe rí ọ̀pọ̀ jù báyìí lọ gbọ́nkálukú wa náà torí pé ó ku báyà pọ́ǹtì ẹ̀yọ̀ kan àbí méjì tó kó súnmọ́ kátẹ̀síwájú ńbẹ̀ tí àwọn nǹkan mìíràn bá jáwọ̀. orí àkáǹtì nọ́mbà tí a ti lè fún wa lọ́wọ́ ní zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine àbí àwa tí a bá sì pè sórí aago wa náà zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety méjìlá.